kíkẹ́ náà máa bá gbogbo àwọn tó fi dáadáa tẹ̀lé lánàá nẹ́bì àti gbogbo àwọn òbí wa kọ́lọ̀ bá fi dáadáa fún àtàwọn olùkọ́ wa bírámẹ́tì ya arhamar rahimin a ní tẹ̀síwájú a ó máa tẹ̀síwájú láti bi áyà igba ó dín márùn-ún gẹ́gẹ́ bá ti mọ̀ ìpẹ́ àyà tó wà nínú igba náà ní gbogbo ẹ̀ yẹba ní igba kí ń pè ní igba òun náà ní ọgọ́rùn-ún méjì two hundred àmọ́ wa tẹ̀síwájú lẹ́yìn láti àyà one ninety five láti àyà one ninety five pẹ̀lú àti máa tẹ̀síwájú àyà tí a fẹ́ kà lénìí ó ń jẹ́ àyà kan tí èmi àti ẹ náà tààtàn rí ẹ̀kọ́ kan sí kejì táàrí mẹ́. Oúnjẹ ayà yìí, ó ń sọ fún wa nípa pé yálà ọkùnrin ni ọ́ ni obìnrin ni ọ́ ni. Gbogbo kálukú tó bá ti ṣe dáadáa síwájú ọlọ́wọ̀n ọba ọlọ́wọ̀n ọba àdìsọ láyé láyé ẹnikẹ́ni láàrin. ọlọ́ọ̀bà àlejò ọláyòkè ọláyẹ̀sán ẹnikẹ́ni láre ọlọ́ọ̀bà àlejò ọlá bó bá ti ṣe dáadáa síwájú ẹ̀ yóò sàn ọ́ lẹ́sàn náà ní sálábùkù àwọn ẹ̀dẹ́ ènìyàn nínú wa láti máa ẹ̀dá ẹni tó ṣe pé dáadáa tó ẹ̀ ní rámì wípé ó ti ẹ̀mú rí ìkàtẹ́ ti mú. Mọ ọlọ́run bá bá lè fi ọlá fẹ́ kó ní ọ̀sán wá lẹ́sàn lórí ta bá ti gbogbo ẹni tó kò bá ti ṣe dáadáa kan ọlọ́run bá yóò sàlẹ̀ ìsàlẹ̀ sọ̀rọ̀. Ọlọ́run bá lè fi ọlá wọn sọ fún wa nínú ayà táwọn kà. Àwọn òbí la iná ṣe ìtọ́ ní òrọ̀ فاستجاب له ربه أني لا أضيع عمل إني كن من ذكر أو أنثى بعدكم من بعض فالذين آجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا وقاتلوا وقتلوا لو كانوا ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب نعم

lórí wọn pé kí ni wọ́n ti jẹ́ni lórí wọn pé kí ni wọ́n ti jẹ́ni lórí wọn pé ti ọlọ́run bá wọn tó pẹ́ fún. nítorí bá ti dé báwọn náà wọ́n máa ń kó kò síbi tó yẹ káwọn lọ tó ju ọ̀dọ́ ọlọ́run ọba lọ wọn àpò ọlọ́run ọba ní mẹ́sàn-án mẹ́wàá. nígbà tó ṣe pé káwọn lọ máa sí aṣọ níbẹ̀rẹ̀ wípé ní tó bí eléyìí tó jẹ́ káwọn ọdọ́ ọlọ́run ọba mẹ́rin wípé kẹ̀lẹ́ ìpìlẹ̀ ní kó wọ́n rò ó Wọ́n mọ̀ wá ronú nípa mọ́nà bàdé ìrọ̀lá ó ti dáṣẹ́ máa sílẹ̀. Látara pé wọ́n ń rántí ọlọ́run ọba, wọ́n bẹ̀rẹ̀ sí ní ronú nípa ọlọ́run fún rẹ̀ wá yé wọn wá mọ̀ ọlọ́run wá òkú kò fẹ́ sí ẹ̀mí ọmọ kò gbà ọlọ́run lẹ́ẹ̀mí ọmọ. Eléyìí fi yé wa nínú àwọn àyàtà kan yẹn, ipò gbogbo ẹni tó tún gbé bùkátà rẹ̀ lọ bá nǹkan mi yàtọ̀ sọ́dọ̀

ọlọ́wọ́ bá àlejò ọlọ́wọ́ ká níbi agbábọ̀ yẹ bẹ́ẹ̀ àwọn ẹ̀yẹ dá ọlọ́wọ́ ọba mọ̀ wọ́n ronú nípa ọlọ́run wọ́n rántí nípa ọlọ́run wọ́n wá dá ọlọ́wọ́ ọba mọ̀ wọ́n mọ̀tá lásán tó bá rí bẹ́ẹ̀ mímọ̀ rẹ̀ ọlọ́run ọba ọba bẹ̀rẹ̀ sí ilẹ̀ ọlọ́run pé ilẹ̀ ọlọ́run dákun bó ti tó yìí àwọn nǹkan tó rí nípa ìyá rẹ̀ pápá jùlọ ìyá náà èyí ọgbọ́dọ̀ tó jẹ́ rú tọ́lọ́run sí ìyá náà jẹ ọlọ́run dákun làwa níbi ìyá náà wo ìlọ́run ọba apẹ̀ ọ́ kọjá báwọn èèyàn ti ń pè é. ọlọ́run ní àwa gbọ́ àdúrà wọn a gbọ́ ìpè wọn a gbàdúrà wọn. jẹ́ kó yẹ wáyé pé èyí tọ́lọ́ ọba àlejò ọlá sọ yìí ìpèlè ra òbí wa mẹ́ra mi ní mi nǹkan. a rí pé a nì sí ọlọ́ọ̀ba àlejò ọlá wí ó tún wá ṣe tẹ̀sí ìlú kan lábẹ́ ẹ̀ ọ wá ní mí ń sákàrí ní àwọn òun sáà. gbogbo ẹni tó bá ti ní ìtúwájú iṣẹ́ kan níwájú ọlọ́run ọba ọba àlejò ọlá ò ní sọ sẹ́ẹ̀nù ọlọ́run ọba àlejò ọlá kò ní ti sẹ́ rẹ̀ láre ìtumọ̀ eléyìí ni wípé kò ní sáyẹ̀sán kó wá lẹ́sàn lórí tó bá ṣe gbogbo ń bá gbáyé ṣe àlejò ọlá ò sàn ní lẹ́sàn lórí ẹ̀ wọn náà bá ti gbáyé ṣe wàá ṣùgbọ́n eléyìí Òun ọlọ́wọ́ bá gba wọn látara pé wọ́n ń pè wọ́n ní mẹ́sàn-án mẹ́wàá, òun gbàdúrà wọn. Òun ọlọ́wọ́ bá òun ní ṣiṣẹ́ olùṣiṣẹ́ kankan láre nínú yìí o. ṣe ìlàjì rẹ̀ láàbùnmìnrin gẹ́gẹ́ bó wà náà lòlú pépé rárá kálà ẹ̀ bọ́kùnrin bá ti ṣiṣẹ́ dáadáa níwájú ọlọ́run yóò bá dáadáa rẹ̀ obìnrin náà bá ti ṣe tó bá ti ṣe dáadáa níwájú yóò dáadáa o. ọlọ́ni tí wọ́n ṣe ń jíra àwọn tí wọ́n nínú tí wọ́n lọ sí ìmọ̀ Àwọn tó tẹ́ ipé wọ́n lè wọ́n jáde kó nínú olú wa. Eléyìí ni àwá nípa àwọn tí wọ́n tẹ́ ìjírá kó nínú mọ́kà lọ sí ìlú Màdínà. Wọ́n àtàdédé jáde, wọ́n lè wọ́n jáde wọn àbí tó fẹ́lọ̀ jáde. Tó wá lè rọrùn lóòtọ́ nínú àwọn dúkìá fẹ́yàn ní. Nínú àwọn dúkìá fẹ́yàn ní kéèyàn kó kéèyàn pàtó kéèyàn bílẹ̀ kéèyàn jáde kó lẹ̀ kéèyàn jáde kó lẹ̀ ẹni onílé ọjà ìfòsò lé ẹni oní àwọn fáfì ilé iṣẹ́ gẹ́gẹ́ bí ó ti jẹ́ sí wípé ọ̀làjú ilé iṣẹ́ máa ń gbà náà nítorí kálukú ní obílẹ̀ ẹ̀tọ́ sí ọba owó ó sílẹ̀ wọ́n lè jáde kó bọ́ kò sí bọ́bẹ́ ń jáde yàmá tó lé kẹ́ni tó lè wọ́n bẹ́ẹ̀ sí náà wọ́n lè wọ́n jáde kó nínú ìlú wọn. Àwọn tààtọ̀ yìí, wọ́n fi ìnira kàn wá ní títorí pé wọ́n bẹ́ẹ̀ tẹta wọn lọ́wọ́ bá oríṣiríṣi ìnira lọ́kàn wọn àjẹ́ kó jí ọ́sọ́dọ̀ wọn wọn bá wọn ṣe wọ́n dákun láti wọn wọ́n pa wọ́n sí. Wọ́n bá ti rú wọ́n bá wọn bèbè ya ẹwọ́n bẹ nínú wa àwọn náà ń pa nínú àwọn bèbè rí àwọn tó ráwọn èèyàn bá lọ bèbè bẹ́ẹ̀ wa wọ wàlìjá náà. ọlọ́wọ́ bá lè fi ọlá ọwọ́ fi wọ́n sí àlìjánà kan ni tó lè pé àwọn odò kéékèèké àwọn ìṣẹ̀lẹ̀ kodò ọmọ jáde àwọn oníranran olé ọmọ jáde ńbẹ̀ gẹ́gẹ́ bọ́lá ọba àlejò láti sọ fún wa ní Suratul Muhammad ìran àwọn omi tí ó máa jáde ńbẹ̀ nínú ẹ̀ èyí tí ó máa jẹ́ wàrà wàrà múmu yóò wà nínú ẹ̀. tí ò ní dọ̀tí omi tí ò ní dọ̀tí omi tó máa tẹ́wọ̀n pé gbà ní tẹ́ bá mú àwọn omi tí wọ́n pè lé pure water yẹn ẹ̀fẹ́ lè ṣe ìjòkọ̀ ní pure water àwọn àpè ní pure tàbí tẹ́bá wá rí gbà mẹ́ kàmà ìpé pọ̀ lélé ìpèsè bí ọ̀ torípẹ́ bá wo mímí omi àníjọ̀ sínú bẹ́ẹ̀ bá sì wò mí òun kóoru ni ọmọ òní àmàrún kílẹ̀ ń kó àwọn kẹ́míkà tó máa fi pípa yẹn tó máa fi pípa yẹn àwọn kẹ́míkà tó máa fi sínú rẹ̀ yẹn ẹ̀rí kó òórùn mi lẹ́mọ̀ gbọ́mẹ̀ ẹ̀rí tẹ́lẹ̀ wá ní pure water kò pure èyí tó ní kẹ́míkà yẹn tẹ́ bá mú púpọ̀ yóò ní àbẹ́ ti ara ṣùgbọ́n ìtọ́nà ọba àlejò ọlọ́run tó ti kalẹ̀ láyọ̀ àdìwá lálìjẹ́ náà bó ṣe tómi ní yóò jẹ́ omi tí ò ní dọ̀tí eléyìí tí ò ní kó bára. ẹ máa wo ọ̀pọ̀lọpọ̀ nínú ẹlòmíì lẹ́yìn lẹ́yìn ó wá tó àwọn adájọ́ ń tẹ̀mí láyé lórílẹ̀ tá a wà bí pure water ti tún jọjú tó lọ́dọ̀ ẹlòmíì yẹn kò lè mú pure water irú àwọn tá a sọ yìí bọ́tù ni wọ́n máa ń mu kí tó wá sí ordinary bottle water àwọn bottle water kan tún bẹ tó yẹ pé special tó láwọn lọ́bọ̀ wọ́n lè pé ó o sọ pé bottle kan báyìí èyí tí wọ́n tà nílé abúlé ọ̀rẹ́ náírà yẹn bẹ́ẹ̀ tí wọ́n wọ́n wọ́n tún lómi tó mu náà ní ọfà ìsàn abẹ́rẹ́ wọ́n tún lómi tó mu náà lọ́dẹ kẹ́ni ó náà lọ́fà ìsàn fún ṣùgbọ́n náà bàálé kọ́lá wá ń jẹ́ bóyá wa wípé èyí tóun tọ́jú kalẹ̀ dé wá nínú àwọn omi tá a máa mu tí wọ́n máa tẹ́ jáde ládìgẹ́ náà wa omi tó má ní eléyìí tí ò ní kó bára. wáyé àtọ́mù bẹ́ẹ̀ bá ti mú tẹ́sí ìrò ní yàgbọ́ pàkan ẹwọ ọlọ́wọ́ ìsọ̀rọ̀ wọ́n náà wà lọ pàpọ̀ yẹn kẹta yìí torí èyí tó sínú agolo yẹn ń ni bí o méjì náà rọ sínú agolo yẹn wọ́n ti ní ìdáhùn òun òun kọ́ o o bí ní kí èsè wà yẹn a máa mú mílìkì kan mẹ́fà táwa wà mẹ́ lábá wọn bí pé àwọn náà gbádùn wọn ṣe ẹgbẹ́ ìrántí lábọ́ àgbàgbà wọn ni hadith hadith láwọn pè ó tún ní múmu láì fi kankan sí ayé fi túkà sí ní mílìkì yẹn bọ́ọ̀bá mọ́ yóò tún yàtọ̀ sí ìwà wọn náà wọ́n ti wá sí bẹ́ẹ̀ mílìkì kan ó ń pèsè sí picnic yàtọ̀ sí crown crown náà tún yàtọ̀ sí nùnù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ìta wa ń sọ yìí bọ́ ọba ti mú nísìn tó gbé kalẹ̀ tó padà tó mẹ́mú kò ní kéjì nísìn tó bá bẹ̀rẹ̀ ẹ̀ka yẹn kò ní kéjì ìwọ gbìyànjú kó jáfíìkì alágolo tá a tẹ̀ tó fọyín pé kẹ́ni náà kọjá láàárọ̀ yìí àbí ni ọjà ní sàúù kọwaa siile sílẹ̀ kọ́ má de kódà kó o kó o fi sínú omi bẹ́ẹ̀ lọ kó o jẹ́ òsì sínú ọjọ́ kejì kó tó kó. kí ló kí ló yóò ti bàjẹ́ ti di àbẹ̀lẹ̀ ọlọ́run wa ń sọ fún wa àwa náà máa gbàgbọ́ a wàrà ó tójú ẹni ó mu wàrà nínú o, náà wàrà rọ wàrà pẹ̀lú ń fà á jáde lábẹ́ màálù yẹn náà méjì kankan máa èyí wọn lọ́wọ́ bá ní ìyẹn ni ó wà mẹ̀dísínà ju ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ ìtàkùn yẹn lọ ó ní àwọn èròjà eléyìí tó ń lóore bá mú èèyàn eléyìí kọjá gbogbo kẹta àwọn ẹni láti tàbí rẹ̀ gbogbo ẹ̀ lẹ́yìn láàmà àríjú láti jẹ́ náà táàrí òbí jẹ́ wá lẹ́mí bí mo ti wà yìí ọdún tọ́lọ ní kí n rántí pé mo mú pa gbogbo dàgbà mo mú pa kékeré dáadáa torípa láwọn àwọn tọ́jà wọn ìyá bàbá wa àtàwọn bàbá bàbá wa àwọn fúlàní kan bẹ rẹ̀ wọ́n ń gbà náà bá mú wàrà máa lú tó bá tó wá dínú ọdún àwọn náà máa lọ ọdún mọ́ wà fún wa ní wàrà rọ̀ wàrà mu ṣùgbọ́n èyí tí mo rántí nígbà tí mo wà ní Niger ọlọ́run bá ṣe dáadáa fún ọ̀kan náà ọ̀gá wa Dr. àwọn ni wọ́n bá mi táìpù pọ́jẹ́tì dìgírì lọ́dún náà mo wá lọ bá wọn lé lálẹ́ ìjọ kan yìí wọ́n ti ṣe lálẹ́ ìjọ náà ní wàrà. nípa àwọn fúlàní máa wọ́n máa wá ní ọgbà wa wọ́n gbé tí wọ́n lọ fún lábẹ́ màálù báyìí tí wọ́n àjùwá bá ọ̀gá yẹn tó o bá mú ó mọ̀ ìkó yàtọ̀ sáwọn ilé tó mú wọ̀nyí kìí ti pọ́lọ̀ dúdùn òun ní àwọn iṣẹ́ tó ń ṣe lára tó o bá mú sábàyìí wọ́n mú mi ó fi jẹ̀ lára nígbà tó gba abẹ́rẹ́ nígbà tó gba abẹ́rẹ́ malaria tí wọ́n ní kó kó àbù bẹ́ẹ̀ ni ó yára rẹ̀ ọlọ́run bá àdéjọ lánúwà àwọn tí wọ̀nyí òun láàmú àmú lálìkẹ́ náà tó ṣe pé téèkì ọ̀há ní yàtọ̀ èlé ìtawà sọ òun náà gbogbo adá sọ òun náà wọ́n gbà wọ́n gbé kalẹ̀ pàtó òkìtì bí ìdúgbà ó tún lọ́gbọ́ ti dì ó máa ń dì tó bá ti gbé kalẹ̀ lásán yóò dì eléyìí ò ṣùgbọ́n tá a lè jẹ́ náà ọlọ́wọ́ bá a lè kọ́ láńsọ àwọn pọ́lìtì tó tún wà bẹ́ẹ̀ tóbi yàtọ̀ sáyé wa. ó lé lẹ́yìn òní yàtọ̀ bẹ́ẹ̀ bá ti mú ọ́. ẹ̀wọ̀n ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá a lè sọ sì máa bá làákà ìwà bọ̀ yóò sì máa tẹ̀lé èdè yáàtì ọlọ́ọ̀bà àlejò ọlá ní ọtí ìtàlìjẹ́ náà tó wà mẹ́ tó yàtọ̀ sí ìṣe mú láyé àwọn tí mu tí wọ́n lọ́gọ́rọ̀ nu ọtí táwọn ọmọ láyé wọn ló kòrò wọn ọgọ́rọ̀ nu ọtí tí wọ́n láwọn ọmọ yìí wọ́n ló kòrò ẹ wá wù tọ́lọ̀ balùwẹ̀ àbíkọ́ ẹ náà. ọlọ́ni ọtí àjẹ́ náà tá ń sọ pa tọ́jú palẹ̀ dè ọtí tó dùn ní Amẹ́ríkà omi àìpé táyé èyí tó pọ̀ jù ní ìjọ ń pè lọ́tí láyé èyí tó kòrò lọ́pọ̀ nú ẹ̀ tí ó sì kóró làdíìsì tọ́lọ̀ ń wí yẹn ètò ń dùn ní ìgbàgbẹ́ pé tí èèyàn bá mú èèyàn gbádùn rẹ̀ ṣùgbọ́n pọ̀lú ètí ọmọ láyé bá àti ẹ̀sìn sẹ́nu táwò mọ́ àti bá aláwọn tí mú èyí tó bá ti àpònàjà ògbọ́ta sẹ́nu ẹ̀rì kójú rí ó lè àdúgbọ́ta sẹ́nu bá bọ́wọ́ parí sí ìkójú jẹsẹ̀ mọ́lẹ̀ kí ni wọ́n bá ti tọ́jà lára kí ṣe tára gbádùn ẹ̀ ara ò wọn àwọn ni wọ́n ṣe ń mú kése para gbádùn ẹ̀ kò dùn mára bóbi bá mú lójú rẹ̀ ó rí jẹ́ wà di púpọ̀ mọ́ra wọn báyìí kíní wọn ọba burúkú lára rẹ̀ yóò wá máa rìn káàkiri yóò máa jà lára yóò máa ba tọ́da inú ara jẹ́ lọ fún <laughs> yóò máa bàjẹ́ díẹ̀ díẹ̀ tọ́báyá yóò máa wá tán tọ́báyá yóò máa wá funfun tọ́báyá padà máa wá wú rọ́tọ́rọ́tọ́ yóò lẹ̀ <laughs> ó ti ba tọ́da jẹ́ tán lára. jàmá mùsùlùmí ọlọ́ọ̀bá àlejò láàárọ̀ ìfún ayé pé ọtí tàbí jẹ́nà tá bá gbáyé dáadáa. eléyìí ọba ara rẹ bára bá ti mú báyìí yóò máa dùn mára yóò máa dùn lẹ́nu yóò dùn ti lọ́wọ́ ọlọ́run ní ibi oyin wà làdìjá náà ẹ̀rí oríṣiríṣi lóyin tó wà láyé oríṣiríṣi lóyin eléyìí tá à láyé àwọn yìí ń lóòótọ́ tó jẹ́ píọ́ ọ̀nì lóòótọ́ láyé ní ìgbọ́n ti píọ̀ láyé tó yẹn náà kò píọ̀ tó làdìjá náà sáǹtò yìí oyin ní ti ń oyin àtọwọ́dá ni kéèké ìkọ́sẹ̀ yìí pé oyin dandan ló kúrò sí ẹ̀ àwọn ọ̀dà ti ń di oyin o wọ́n ọ̀dà ti ń di oyin báyà bá kó kúkàjọ sínú náà nìyẹn tẹ́ bá kó kúkàjọ sínú náà bí wọ́n bá dáná sí tọ́ bá yọ yọ padà bá tẹ́kẹ́ ní òun náà padà yọ yọ dàbí oyin wọ́n tún wá máa wọn kàtí wọ́n bí sí àwọn ìlú máa ń lo ọbẹ̀ kan bẹ táà máa jẹ́ ńlọrin wọ́n pè ní ẹ̀rù ọbẹ̀ ẹ̀rù ẹ̀yọ́ bá mọ̀ ẹ̀bẹ̀ lápò bá ẹ̀bẹ̀ lójú wa yìí náà kọ̀ kọ̀ lọ mo ti rí lójú wa yìí ọmọ yìí yọ̀ báyìí ẹ̀bẹ̀ nù sí àwọn ẹlòmí máa fi ṣe wo tí wọ́n pè ní tí wọ́n ta wọn. gbogbo ẹ̀ tó náà bá ń ta wẹ̀ ọjà èwú ní ta o torí ta la fẹ́ràn àpọ̀ta fún wa lẹ́yìn tí bá ń ta wẹ̀ tó bá ní ìsọ́kò ní ìtọ́ wá ti fẹ́ máa rà á wọ́n náà bàbá dájú pé oye gidi lọ́rọ̀ àbẹ̀. àwọn tí wọ́n táwọn ibi náà bẹ lóòótọ́ lódodo tó ṣe ń pé àwọn náà ń lọ níbi kọ́lọ̀ náà bá lè sọlá jẹ́ ká mọ̀ yìí pé oyin gan fún rẹ̀ ìwòsàn ní lọ́tọ̀ kọ́lọ̀ bá lè sọlá fún ẹ̀kọ́ aláàbò láì ìwòsàn lòún ṣe ẹwù ara náà ìwòsàn ló dé gbogbo àwọn kẹta àwọn wa ní ìjẹlá nìjẹ náà láti sọ lẹ́ẹ̀ka ìfọ àwọn kẹta àwọn ìjẹlá nìjẹ náà ó yàtọ̀ tó kọ̀lọ̀kọ̀ tá ìjẹ láyé tó fà rẹ̀ sí wa. ọ̀pọ̀lọpọ̀ àwọn kẹta lọ́wọ́ yẹ kọ́ wọn fún wa lálàáfíà láyé sí ọ̀gọ̀rọ̀ wa òróra ọ̀gọ̀rọ̀ wa ò tí ẹ̀ ní láàrọ̀wọ́ tó ẹ̀tọ́ wá ń gbé nínú ojú bí yìí nìsìn tí ò ní ètò kan pàtó kan lẹ́kùnlé ládùúgbò rẹ̀ àti máa rẹ̀ ètò ìjẹ́ bó ti fẹ́ gan ó ní bíbá níbolólé tọ́ka tí wọ́n ti ń ta ètò tó ní sáré rírà láti wà yìí àgbẹ̀tọ̀ wà náà lórúkọ darí bọ̀dọ̀ ká sì jẹ ètò oníṣẹ́ tó ṣe lára kọ́ jẹ́ àwọn èso nǹkan iṣẹ́ tó ń ṣe lára ó ti jẹ́ ti kọ́ máa lo kẹ́lẹ́ kọ́ máa lọ ó mi lọ iṣẹ́ tí èso ó ṣe lára rẹ̀ ó kọ́ lọ ó mi lọ. jẹ́mọ́ mùsùlùmí ilé lọ òun níbi tọ́lọ̀ ọba àdébí ọlá ti ń sọ àwọn nǹkan tá a máa jẹ àwọn nǹkan tá a máa mú àwọn nǹkan tó ń ní wọ́n láyé orí sí lánàá ọ̀gànà bí kẹ́kìrì ní ìgbà bí àlàáyà. Ọlọ́run bá lè fi ọlá ní òun ò ní yé àwọn ẹni bẹ́ẹ̀ wà ọmọ sàn níbẹ̀. kan náà máa sàn bẹ́ẹ̀ títọ́ sí àdìjẹ́ náà máa sàn bẹ́ẹ̀. ọlọ́run ní gbogbo àwọn nǹkan tá fún ẹ̀sán tá a nìyẹn látọ̀dọ̀ náà wọ́n bá gbogbo tí wọ́n bá ń ṣe máa ṣe torí ọlá wọn tí wọ́n bá ń ṣe máa ṣe torí tọ́lọ́ orúkọ lọ lọ́wọ́ ọba nìkéde òun lẹ̀ sá tó dá wà tó bá rò kó ń ṣe kankan fẹ́ dá kan wọ́n rò kó lè fi ètò ìtàn ọ̀rọ̀ rẹ̀ náà ẹni wọ́n ṣe dáadáa tó lè jẹ́ pé tó lè fi wọ́n lójú wọn. kódà ó lè jẹ́ àwọn ilé rẹ̀ nígbà tá a kò àbájọ àwọn àbá wa àti àwọn ìmọ̀gá yìí ẹni wọn lọ́dọ̀ wọn pọ̀ nípa apá wọn pé púpọ̀ àti wájú wọn púpọ̀ àti ṣé ládàjú wájú wọn púpọ̀ wọn lọ sọ àtàlẹ́ pẹ̀lú gbogbo wọn àtàlábíà wọn. wọ́n á ní ẹ̀yàn wọn lè kéwú nínú táwọn náà rí kọ́ lọ́dọ̀ àwọn àbá àtàwọn náà ti kéwú lélẹ́yìí o ìyàwó rẹ̀ tó ń fẹ́ lé tọ́ ọ bá ti láníyàn kọ́ ọ fẹ́ ṣe dáadáa kan fún májọ pẹ́ wò májọ pẹ́ tètè ṣe dáadáa kan fẹ́ ṣe wò torí láàrin ìṣẹ́jú kan sí kejì ó ṣe é ṣe kọ́ padà ṣe sínú lórí sínú lórí sínú lórí sínú àti ìlànà àwọn ọmọ rẹ̀ kó bá di pé tó ló ṣe mú òfin padà kó o sì dé wù yẹn ọ̀kàládá èmi. ẹlẹ́ẹ̀kejì tó ní wípé nǹkan ẹ̀yẹ́ ó kù sí dáadáa fún ọdún ìjà yìí rẹ̀ bẹ́ẹ̀ bá ṣe náwó lórí ìyàwó ẹni sí bẹ́ẹ̀ náà lọ́nà yẹn gbogbo ẹni tó láwọn lórí ìyàwó lé rẹ̀ sọ bọ́dọ̀ ní béèrè òkú tí ọ̀bá òun owó tó dájú ti máa lo èèyàn ti máa lo òun náà ní kọ́ ọmọ máa tọ́jú ìyàwó rẹ̀ kí wọ́n fọ́ tọ́jú ẹ̀dẹ́ kó fún ọmọ ọkọ̀ ó ṣe ẹ̀kọ́ fún ọjẹ́ sọ pé dáa náà lọ ṣe wúlò fún wọn àbí kí wọ́n náà ṣe wúlò fún ọjẹ́ nítọ́ bá rí kó ṣe fún ọjẹ́ òun ló ní ọ́ nígbà tí àwọn ìwádìí ṣe ẹ̀kọ́ fún ọjẹ́ bá ní kó wá ṣe fún ọ yóò ṣe kó ṣe fún ọjẹ́ ìwọ máa tọ́jú ẹ̀ bọ́ bá ti ń tọ́jú ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ náà láti kí pọ̀ gbogbo wọn tó ń fi yàá jẹ́ ìyàwó rẹ̀ pé bí bá ń tàn ọjẹ́ tó ń rí báyìí pé àìlé yímọ́ lọ́la ní kan kankùn rẹ̀ o torí ìdílé ìta ti lọ òun ni wípé gbogbo tó ọba wá ń ṣe wọn ṣe torí torí pẹ́ni tí wọ́n ń ṣe dáadáa sí òun lè mọ́ bí dáadáa fún ọlọ́wọ́ ọba wa tó ẹgbẹ́ torí lẹ́sàn dáadáa lọ́nà tí màá sọ ni lẹ́sàn dáadáa. Ìtàwọn àlọ́wọ́ ẹ̀ yìí dáadáa àwọn nǹkan tó dùn wọn pọ̀. Àkọ́kọ́ nínú ta fẹ́ká fún bẹ́ẹ̀. A ní bọ́lọ̀ bàlejò ọlájá máa yí pé. bàjẹ́ náà ọlọ́run ọba wọn gbàdúrà wọn nígbà tí wọ́n pe ọlọ́run tí wọ́n pe ọlọ́run ti dí ọlọ́run ní òun ọlọ́run ọba owó eré owó eré ti sẹ́ẹ̀ nìkan kan ló kù fóun fẹ́ o àdúrà rẹ̀ ń gbà gbogbo ẹni wá ti ń bẹ lọ́run òun ọlọ́run ọba ń gbàdúrà rẹ̀ ọkùnrin ní ọ́ni obìnrin ní ọ́ni òun náà wọ́n gbàdúrà ìtọ́nà ọba àlejò látọ̀ fáwà náà ní kọ̀díṣẹ̀ ní wípé wà ìdáza aláka ìbáàdì àmì ẹ̀ fàyín ní kọ́rí ìbúni ojú ìbòdá wà dáadáa ìdáadáa وإذا سألك عبادي mo súnmọ́ wọn ní ká sán ohun wọn lọ. ìdí ibùdó àwọn dàda yìí èmi a máa dáhùn pèpè ẹni tó bá ti pè mí èmi a máa dá lóhùn nígbà tó bá ti pè ní èmi ọlọ́wọ́ bọ́ dá lóhùn. ọlọ́wọ́ bá lè sọ láti sọ yẹn fún wa wípé ìdí ibùdó àwọn dàda yìí gbàtọ́ ọlọ́wọ́ bá lè sọ láwọn dáhùn ọjọ́ sọ̀rọ̀ yẹn ó dáwọn pẹ̀lú fílù mùdọ́rì abẹ́ẹ̀kọ́ ni fílù mùdọ́rì yùbídù mọ́dá yùbídù ìsìmùrọ̀ríyà fílù mùdọ́rì yùbídù mọ́dá yùbídù ìsìmùrọ̀ríyà ìyẹn ni pé ìkan ìyẹn ò ní dáwọ́ kọ̀tínọ́sì ni ó máa ṣe tí ó máa tẹ̀lẹ̀ òun pàdúrà ẹ̀dá ní gbogbo ìgbà ní kìí ṣe fóònù ìgbàǹgbà kan òun níta máa Òun a máa gbàdúrà ẹ̀dá ní gbogbo ìgbà. Bọ́lá ọba àlejò láti gbàdúrà àwọn ta tọ́ka sí ìfẹ́ náà ló tún gbàdúrà lọ. Wọ́n náà tẹra máa gbà tó ń ṣe kò sí ìdé bẹ́ẹ̀ ni. Òjì Búdá wá sàdé ayé ní dada á. Tọ́ ọba ti ń pè ní èmi náà sọ lóhùn. Ṣùgbọ́n kan tí ìṣẹ̀ṣẹ̀ mi ọlọ́wọ́ bá fún ẹni tó bá fẹ́ bẹ̀ mí ni wípé wọ́n náà jẹ́ pèsè ní ọlọ́run.

ni ó gbà àrẹ́bí ní òdòdó wọn tó mú nàbì ìjábà ẹ máa bẹ ọlọ́run kẹ́nu wa má bàdá gbádùn gbà bá ti lè ní eléyìí tẹ nígbàgbọ́ lọ. ó fún yín kẹjẹ ní tí ó pàápàá yẹn tẹ bá lè délé bá lè láti fìdí yẹn yìí pé níbi àyà yìí kèé wá sọ̀rọ̀ àdúrà nìkan nínú tó so mọ́ ó ń so mọ́ ìgbìyànjú kálukú wa náà gbogbo ẹni tó bá lè gbìyànjú kan ọlọ́run bá lè tọ́lá lọ́wọ́ kí wá gbìyànjú onígbìyànjú kankan láre lọ́wọ́ náà parí Suratul Ankabut ọlọ́ni wọ́n lẹ́bí náà jàdú bí iná lànà bí náà ó ṣubú lánàá. pàlẹ́dínà ọlọ́ọ̀bà àlejò ọlásọ́mẹ̀ yẹn nínú àwọn ìta àmà fi ma umum òun lọ́wà àwọn asmaul mausul ó wà àwọn tí ma ń tọ́ka umum ó dára fún oní usul ìsìnkì ọ̀nìkẹ́ni tí ìbá ṣe ọkùnrin ní obìnrin ní ìtú àlejò lánàá láwùjọ wa ní nǹkan ní ìzákàrẹ̀ ní ẹnikẹ́ni tí ìbá ṣe lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà gbogbo ẹnikẹ́ni tí ìbá ṣe tó bá ti lè gbìyànjú lórí àwọn nǹkankan lánàárí àná òun ṣúgbò lánà àwọn òun ti sàlẹ̀ ìbọ̀nà máa wò. gbogbo wọn ọmọ tó ń kẹ́kọ̀ọ́ tó gbájúmẹ́kọ̀ọ́ rẹ tó sì ní ìkìláàsù lórí ẹ̀ wọ́n pa wọn kan kàwé wọn ò níṣẹ́ ìwọ gbájúmọ́ ẹ̀ tí wọ́n bá kà tó bẹ̀rù ọlọ́run pẹ̀lú ẹ̀ ọlọ́run bá lè jọlá kò níṣẹ́ aláì lànà ntọ́mà bí jẹ tọ́mà bí mu fún wọn náà sábẹ̀rù ọlọ́run wọn náà bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ló tí tọ́ba ti bẹ̀rù ọlọ́run ẹ̀kọ́ rẹ iṣẹ́ rẹ̀ tó ń kọ́ gbájúmọ́ bẹ̀rù ọlọ́run ọba ń bẹ̀ tọ́ ti bẹ̀rù ọlọ́run ọba ń bẹ̀ ọlọ́run ọba àlejò ọlá yóò lànà ń bẹ̀ bá fẹ́ kíṣẹ́ ìwọ̀n tún ni pákéjì tí náà tó fẹ́ rẹ̀ ni bá ti ra fún ní àwọn pákéjì kan tí wọ́n bá ti lè ronú lórí pé iṣẹ́ tí mo ń ṣe yìí kí làwọn tí mo tó lè ṣe bí nísìnyí lórí tó yàtọ̀ yìí ó ti pa àwọn irinṣẹ́ kan ìwọ́n tún ní táwọn yòókù nílẹ̀ tí ó ti ti bẹ́ẹ̀ tiẹ̀ wọ́n tún yàtọ̀ ẹ̀yin náà máa wò ní sìn mẹkáníkì tó yẹ pé ó ní ẹ̀sìkírẹ́ǹsì lóòótọ́ bí nǹkan bá ṣe mọ́tò tẹ bá gbé lọ́dọ̀ rẹ̀ tọ́ bá wò fún un báyìí tẹ bá ní kí kìí sáàtì bọ̀rọ̀ ní kìí sáàtì bọ̀rọ̀ tó ní wọn ṣe láti kẹ̀ ní kàmá tó yíwọ̀n yíwọ̀n yíwọ̀n yíwọ̀n ókè ẹtì kọ́lẹ̀ tí ó ti mọ̀ bí ọ̀lọ̀ báyìí pé èyí ti lo plọ́ọ̀gì ní kí ọ̀lọ̀ yẹ plọ́ọ̀gì o báyìí pé èyí ti lo kápẹ́tọ̀ ní sẹ́gbà àmọ́tò kápẹ́tọ̀ ti pọ̀ ń tàwọn gbogbo àwọn tó sábà bí tí ọ̀lọ̀ kọ́wọ́ bọ̀ nínú ẹ̀ ó wá lè ṣe é ṣe ń gbà míì nítorí kọ́wọ́ bọ̀ káàkiri yẹn ó lè mẹ́jọ òfin ṣe pẹ̀lú ẹni tó fi pé bẹ́ẹ̀ bá ti gbé lọ́dọ̀ rẹ̀ tó bá kọ́ bèèrè lọ pé kí ní ṣe mọ́tò báyìí ní ṣe kò ní sọ ẹ́nìtì ẹwà wọ ìnulé láti wá wọnulé lọ́kẹ̀gbé machine sí ni tó bá ti plọ́tù machine sí machine yẹn ní ọ̀sọ̀ problem ní ṣe mọ́tò fún wọn ẹ̀dá kan pẹ̀lú ẹni tó débẹ̀ tó ẹsẹ̀ mọ́tọ́ rẹ̀ wù náà sábà wo ẹjọ́ bá ti tẹ́

ó lè ṣe ọ̀gá pẹ́tọ̀ kátó owó máa ti ìdí owó tó tó ṣe mẹ́ five thousand owó máa ti ìdá. àwọn mílíọ̀nù mẹ́lẹ̀ àbọ̀ ìjẹ́ lóòótọ́ ṣùgbọ́n tó wá padà yẹ fún adáná ò lè yẹn náà nígbà tí wọ́n padà ná owó bíi twenty thousand dànù tí tí wọ́n bẹ́ ọ̀yọ́ wọ́n padà lè five thousand mẹkáníkì ọdún tí àmú mọ́tò ń gbà mí kò ní ní ṣíṣe mọ́tò gbogbo kan náà pààrọ̀ fún mi tọ́ba lọ lè kó tí wàhálà bírèkì gbà mí wọ́n pààrọ̀ master bírèkì fún ọkùnrin síra wọ́n pààrọ̀ gbogbo èmi ní páàdì ẹ̀ gbogbo àwọn páìpù oríṣiríṣi wọ́n yọ fún ọ kò ní síra nǹkan kékeré kan náà sì ní dààmú ẹ̀jẹ̀ mọ̀ ó lè jẹ́ pé yá sáàpù rẹ̀ ló síra ìbánu sáàpù àtàwọn nǹkan bí ṣùgbọ́n ètò wáyé tí wọ́n ti gbé machine yẹn bí immediately yóò ti tẹ́tí problem ṣíṣe ó rí i pé iṣẹ́ tó ń máa ra gbogbo àwọn kan tẹ́ mọ̀ pààrọ̀ lára mọ́tò tẹ́tí pààrọ̀ pẹ́ bí mẹ́rin tẹ́ àrójú bẹ́ẹ̀ nígbà wá ní mọ́tò iná kò kò gbéra ńlẹ̀ dáadáa sẹ́ni ká ẹ lọ pààrọ̀ fẹ́ pọ̀ ẹ pààrọ̀ fẹ́ pọ̀ wọ́n ní ká ẹ lọ pààrọ̀ tálítọ̀ rẹ̀ ẹ pààrọ̀ ẹ̀ tòun ti bẹ́ẹ̀ náà ti dé sí náà nígbà tó padà wáyá wọ́n padà wá mọ̀ yí pé àti wáyá ní pọ̀blẹ̀mù kan lórí wáyà ti rárá kára wọn níbi níbẹ̀ ti lọ owó ti lọ ṣùgbọ́n tó bá lọ jẹ́ sí wípé ni wọ́n gbé sí lápèjúwe bẹ́ẹ̀ àdìrà bẹ́ẹ̀ àdìrà ní twenty thousand wọ́n ọlọ́run ìtọ́ra ẹ̀ náà wọ́n ti ten thousand wọ́n ní kọ́

bàbá wa Muhammadu Buhari kọ́nà bá ti dáadáa fún ó sọ kẹ̀kẹ́ láwọn àkókò kan lórílẹ̀ wa yìí àwọn èèyàn ti ọ̀rọ̀ yẹn gbọ́ ó ní àwọn èèyàn àwọn èèyàn yọ̀lẹ̀ àwọn èèyàn ní ah, ọ̀rọ̀kọ́rọ̀ ló sọ pé sọ́ọ̀lẹ̀ làwọn èèyàn táwọn èèyàn wá yọ̀lẹ̀ lóòótọ́ táǹtara wá jẹ àtàwọn èèyàn bá yọ̀lẹ̀ ó ṣe fún kí ló bí yàwó ọ̀lẹ́ ló bí yàwó kí bí à ń gbani lójú ọ̀lẹ́ ló bí ọpọlọ tó o lò tó o fi lè mọ̀ bó ṣe jalè tó o fi lè jí owó olówó lákàájì alákàájì tó bá lo ọpọlọ yẹn sí dáadáa náà yóò gbogbo tó wá gbìyànjú tó ń lo ọpọlọ rẹ tó rí dáadáa wọ́n ń dáadáa ọmọ káwọn àwọn orílẹ̀-èdè táà ń tó wọ́n ti lágbàáyé ọpọlọ náà ọpọlọ náà ló ń sọ fúnra ń jẹ́ oníyìí tá ń lò láwọn ọmọ primary school mọ́mà ló dé àbí ọmọ primary school òní wọ́n ló dé ìdájẹ́bù tí gbogbo ayé ló gbà kẹtọ́rọ̀ wàhálà wọn ní nàbẹ̀lẹ̀ yẹn kẹ́sì wo oríṣiríṣi nǹkan quality tó wà lára ìdájẹ́bù ẹ wo quality tó wà lára ẹ̀ òun ìkànnà rẹ̀ bìtànà òun ìkànnà rẹ̀ wà bí kọ́tẹ́bù òun ìkànnà rẹ̀ wà bí kọ́tù amẹ́ríkà ẹ wo quality tó wà lára ẹ̀ ṣé ọpọlọ ti èyí tó wọn ti dúró lákàájà lákàájò pẹ̀lú èyí tó tí ó wúlò báyé tó wúlò sí wúlówó mẹ́ èwo wá san ọlọ́wọ́n bá àlejò àwọn gbogbo ẹni tó bá ti jẹ́ onígbìyànjú kan tí wọ́n náà bá ti jẹ́ onígbìyànjú lórí kankan gbìyànjú lẹ̀ lálẹ́ náà gbìyànjú ni ọlọ́run retí káwọn yọ̀ ọlọ́run retí káwọn àyà yìí àbáwọn ẹ̀dùn kẹ̀bíìr wọ́n sọ fún wa níbi àyà yìí pé sábàbù nùsùlù àyà yìí wọ́n ní ìyá wa Ummu Salama tí wọ́n jẹ́ kanú ìyàwó àlẹ́bí sọ̀rọ̀ wá wà ní òfẹ́sẹ̀ wọ́n ní yàrá sùn lọ́pàá wọ́n lọ́ọ́ bá àlẹ́bí jọ wọ́n lè lè ti ṣe ọlọ́run lánàá tí wọ́n wò wọ́n àzẹ́kára ní ìgbà àti ìjẹun bọ́lá bá ń sọ̀rọ̀ ìnira ọlọ́wọ́ èsì ẹ̀sọ̀ kankan nípa àwọn obìnrin àwọn ọkùnrin nìkan ni wọ́n ń sọ lánàtúmà lọ àdẹ́kàrọ̀ lè sá àbẹ̀lẹ̀ kíkírọ́ ìṣẹ́yìn ọlọ́wọ́ tẹ̀ nígbà táwọn obìnrin tẹ̀ fún pàkankan gba ìkíra táwọn obìnrin kò sí ìkíra ni àbáwọn obìnrin kò jẹ́ ìgbìyànjú ni wọ́n ní fa anzalọ́wọ́ فاستجاب لهم ربهم أن لا أضيع عمل عامل منكم ọlọ́wọ́ agbára yẹn kalẹ̀ yìí wọ́n ọlọ́wọ́ bá òun gbàdúrà àwọn tí wọ́n pè wọ́n òun ò sì ní ṣe òun ò ní ẹnìkan láre nínú ọkùnrin àbí lóbìnrin gbogbo abáwọn ọ̀dẹ́ ti pé àwọn tí wọ́n ṣe yí kíra náà tí wọ́n ṣe yí kíra yìí lọ́kùnrin ni wọn lóbìnrin náà ni tí wọ́n ṣe wọn al'amarin

wọ́n ni wà máa nàlẹ̀ àyà ìtumọ̀ àyà yìí ni pé annali mọ̀mìnì nígbà àwọn olùgbọ́rọ̀ ọba gbọ́dọ̀ lọ́dọ̀ dáwẹ̀lẹ̀ àlùbá tí wọ́n jẹ́ ọlọ́pọlọ pípẹ́ lórí wọn pé lámàzá àlú màzá àlú nígbà tí wọ́n béèrè lọ́dọ̀ ọlọ́wọ̀ ọba tí wọ́n bí ọlọ́wọ̀ ọba náà àwọn àdúrà tí wọ́n ṣe ẹ̀rí ẹ̀rí pé náà àdúrà tí wọ́n ṣe jọ́nà náà ọjà dé bẹ́ẹ̀ yìí pé wá sí náà àbẹ́ àbànà ọlọ́ọ̀là wá mi ya náà o má jẹ́ níyà náà wa o. àbẹ́ ẹ̀kọ́ nínú àwọn àgbà wọn tí wọ́n ṣe wọ́n ti pé wáyé pé mẹ́tò lè sílà náà rọ̀ kàkárí àbẹ́ ìtàwó ẹni tí ọlọ́ọ̀bá yọ wọ náà jẹjẹ rẹ o. wọ́n tún bẹ̀rẹ̀ pé ọlọ́ọ̀bá fàtí bíríkà náà wọ́n bẹ lọ́hùn yẹn pátá bá ṣàjà àbàdà àgbàdo àwọn tí wọ́n béèrè àfihàn wọn. ẹ̀rí adékẹ́ni àfihàn wọn ọkọ̀ gbogbo ọlá òkàbìrán nà á ní ó sẹ́yìn áàtì sẹ́yìn áàtì tí wọ́n bẹ lọ́hùn gbogbo ọ̀bà ní wọ́n parẹ́ ẹgbẹ̀ta wà kàbìrán á ná sẹ́yìn áàtì ọlọ́wọ́ adá ọlọ́gbìn kẹ́ni o làwùkàbìrán nà á ní ó sẹ́yìn áàtì ni wọ́n ti béèrè náà lọ́dà ọlọ́wẹ̀ kí tó ní wá bí. wọ́n tún sọ ọlọ́run sọ pé àbùkù wà àlìjẹ́nà àwọn náà sọ pé ìlú ọlọ́run ọba dákun wákì náà dáàbà náà làwọn àbí ìyá náà mọ́kàn bẹ́ẹ̀ bá ti bẹ́ẹ̀ kọ́lọ̀ wọn làwọn ìyá náà ìdákejì rẹ̀ nítorí olùkọ́lọ̀ ti wà àlìjẹ́nà ọlọ́run láàfin ni wà àlìjẹ́nà torí di eléyìí wọ́n ń páyà wọ́n ti sọ ẹgbọ́n ọba lọ́wọ́ tí èyí ń pa àdéhùn ọba tí èyí ń ṣe sí àti èsì pa àdéhùn tí máa ń pẹ́ àdéhùn ọ̀hún lọ́wọ́lọ́wọ́ ọlọ́run náà dá wọn lóhùn gbogbo owó ọ̀dọ̀ wọn ọlọ́run náà ní ẹ̀sán tó dáa wà ọlọ́run bá dìgbò láti dá wọn lóhùn. àbáwọ̀ àti òkèbí ọlọ́run bá àlejò ọlágbàtọ̀ jábà láwọn ọkùn ákìbà dáríkà ọlọ́run bá àlejò ọlágbàtọ̀ àwọn lẹ́yìn gbogbo àdúrà tí wọ́n ṣe yìí ó wájú ká gbọ́ yé lè bá ìtàkì fáà tó wà ń bẹ̀yẹ̀ fún pásítà já ọdún fáwù tàkì fáwù pẹ̀ fún ọ̀rọ̀ wípé ní èsì tẹ̀ béèrè òun lè léyìí àwa jẹ́ kó yí wa lọ́kùnrin lóbìnrin wa nínú àyà sì ní ẹ̀kọ́ tó pọ̀ wà bẹ̀ wò ẹ̀kọ́ tó pọ̀ ó wà bẹ̀ nínú ẹ̀kọ́ tó wà bẹ̀ náà ni pé wọ́n náà má dáwọ́ gbìyànjú wọ́n náà má gbìyànjú ní ti iṣẹ́ rẹ gbìyànjú ní ti ẹ̀kọ́ rẹ gbìyànjú bọ́ ti lágbára tó bọ́ ti lágbára máa gbìyànjú èèyàn ò kí ń ṣe kéne èyàn kí ń ráì ọlọ́ọ̀bà lè tọ́lá fún ṣegíní kò kí ń ráì gbìyànjú ẹni tó bá ń gbìyànjú kò kí ń ra láre gbogbo ẹni tó bá lè gbìyànjú lọ́kùnrin lóbìnrin ọlọ́run jẹ́ kí gbìyànjú ló tó burú ọlọ́run wọ́n jẹ́ aláìsàn náà bá gbọ́ ẹ̀rí kí wọ́n máa ríra wọn pípé ọlọ́run pa wọn láàyè níbi òwò ṣíṣe bí wọ́n ti ń lọ sí amẹ́ríkà bẹ́ẹ̀ ni wọ́n máa ń lọ sí kọ́tọ̀ lórí ọ̀rọ̀ bísínẹ́sì ṣíṣe bí wọ́n ti ń kó ọjà níyì tí wọ́n máa kó ọjà náà tí wọ́n máa wá bí sí àti ẹni wípé àwọn nìkan ni wọ́n ní ìkápá lórí àwọn òwò kan láyé bí ìyá ànẹ́bì méjì wọn jọ lójú o àwọn àbọ̀tẹ̀ tó gbé nínú ayé yìí ọlọ́run bá àlejò láti sọ fún ànẹ́bì láyàgà ẹnẹ́kà láyàgà ẹnẹ́kà ayú ànẹ́bì méjì owó nàìjẹbọ tànàkùrù kàbí yìí nàbì ìlà ìmọ̀ abọ́sí ìbọ́ sọ́wọ́ àwọn gèbèrè ní ìlú tí wọ́n máa ń lọ káàkiri mi ní àtìgbàláyè tí wọ́n ní nígbàláyè wàtàbù tìjàrọ̀ tì hìn àti òwò wọn tó fẹjú kódà wà àrídáàkì hìn láti kíta fún wa máṣe kọ́ jọ lójú ìlà nẹ́bí pàtẹ́sùrù bẹ̀rẹ̀ àmì wàlìkà mẹ́mí ní hálì yìí tó kùn wá banújẹ́ látara àwọn kan ọ̀yẹ́ mọ́jọ́ pọ̀ o wọ́n náà bọ́lá bá ti ń bá nẹ́bí yóò bí ìbílọ̀ lára lọ́dọ̀ ara rẹ̀ náà yìí pé à ah, àwọn ìbí ti lọ tí mo wọ́n lọ bí dẹ́ lọ bí kánà bọ̀ àgbà máa lọ bí dẹ́ lọ ọ̀rẹ́ bí kánà ká lọ àbí ẹnìkan lọ ìgbòbà ẹnìkan ti lọ àbò ẹ̀wádà àwọn tí ń lọ àbò ti lọ tí wọ́n mọ̀ lọ ìbá àbò wọn lọ àwọn ń lọ ìgbòbà tí wọ́n lọ́wọ́ jọra wọn ẹ̀wádà àwọn tí ń lọ àbò ti lọ ẹ̀yìn wọn lọ ọ̀nà kánà ká lọ ẹni tí ń lọ ní ọ̀nà pẹ̀lẹ́ tí ń lọ àdìjẹ́nà ẹwà ni wọ́n ti rẹ́jú wọ́n mọ̀ lọ àdìjẹ́nà làwà lọ sí wà jẹ́mà má jẹ́ kí yìnrìnyìnrìn ayé tọ́nà ọkọ̀ tọ́lá àwọn aláìgbà tọ́lọ́ ọba aláìtẹ̀lé tọ́lọ́ yìnrìnyìnrìn ayé eléyìí tó wà lọ́wọ́ wọn jòkó sàn jẹba ẹ àwa mùsùlùmí ká kẹ́kọ̀ọ́ lára eléyìí ó lábàá ní sọ ẹ má wọ́n ti sàn wá jẹ́ tẹ́bá àwọn ilé ẹ̀kọ́ tí ń ilé ẹ̀kọ́ mùsùlùmí àwọn lè gba lóònù wọ́n lè gbowó èlé wọ́n lè gbowó èlé káàkiri ṣe ilé ẹ̀kọ́ kó ṣe yérété kó ṣe pé ìta rẹ̀ gan wọ́n lẹ sílẹ̀ gbogbo

wípé àwọn wọ̀nyí lè gba owó èlé láti ṣe fún wọn tí wọ́n lọ́rọ́ lówó èlé tọ́bọ́ wá rí táwọn wá ṣe fún wọn tó yẹrẹ ń tẹ lójú ẹ̀tànjẹ náà sì ní o tó wà ń bẹ̀ yẹn tó wá jẹ́ kọ́sàn ọjẹ́ ó rí pé ìyẹn ní ara nǹkan tó náà bá ń lè kọ́ láńkì ló bá lẹ́bí nìyẹn ẹlẹ́mà rí lórílẹ̀ ká máa lo ńtọ́ da ká máa lo ńtọ́ jọjú kí wọ́n sì máa bẹ̀rù ọlọ́run ọba pé ìtẹ́tí wọ́n ń lò yìí ọlọ́run ọ̀fẹ́ o lè jìnà sí i èmi ò gbọ́dọ̀ débẹ̀ tí wò ti gbọ́dọ̀ débẹ̀ yẹn bẹ́ẹ̀ náà lọ sẹ̀rẹ̀ nígbà yà níbi sallallahu alaihi wasallam àdẹ́bìyẹ ní àwọn nǹkan oríṣiríṣi táwọn èèyàn máa ṣe ọba lórí ìyapa sí ọlọ́run wọn náà máa rí bẹ́ẹ̀ níbi bẹ́ẹ̀ ti bẹ́ orí àwọn ọmọ jẹ àrámù mẹ́jẹ tó ń jẹ owó sọ̀rọ̀ <laughs> pé àdúgbò tó tẹ̀sẹ̀ mọ́ni kò tó bàtà rẹ̀ lọ pẹ́pẹ́pẹ́ bọ́kadà náà lọ sàrà tẹ́wọ́ sí ibi ọ̀kadà dákun kí n sáti láti jẹun náà sọ bá lè dúró lórí eléyìí ọlọ́run tí ìfihàn wọn kó wọn ló lè ní dáadáa láyé rẹ̀ kódà wọn lè tún padà méjì fún wọn lọ torí pé máa ń ń náà là ó ń fi màntàrọ kàṣe án fèlè haram gbogbo ìyá ọlọ́run wọ̀ fẹ́ nǹkan ilé ojú ojú ojú díẹ̀ àná làwọn fẹ́rẹ̀ àlàyé ọlọ́run padà fún ọ ní tó dáa ju nǹkan yẹn lọ lọ́la àlàyé torí ti eléyìí ọlọ́run bá àlejò ọlọ́sọ bá lílọ sí ìyìnbọn sọ̀hún ẹ táàyè pa wọn lórí lẹ́wọ̀n yẹn mẹ́jọ owó sàn jábára owó kò sí tí wọ́n náwó sí nínú owó tọ́wọ́ ohun òtó kò sí tí wọ́n náwó sí nínú ọlá tí ọ̀tẹ̀ wọn lọ́wọ́ kò sí tí wọ́n náwó sí nínú oko ohun ọ̀tẹ́ mẹ́jọ owó màtá ó ń kọ́ ìdẹ̀ra tó ma níwọ̀n ní jàmá ọ̀rọ̀ lélẹ̀ yìí tó yẹ kí mùsùlùmí ọmọ yẹ ọlọ́ni mọ̀tá ọ̀nkọ̀ ní lọ́n gbádùn díẹ̀ ni káwọn náà kọ̀ bí ààrẹ pẹ̀lú gbádùn bá a máa sọ gbogbo inna yawma inda Allah ka alfi sanati mimma ta'udun ọjọ́ kan nínú ọjọ́ gbọdọ̀ àlè kìámà ó dàbí ẹgbẹ̀rún ọdún tá ń kà láyé ọlọ́run wa ń jẹ́ ká mọ̀ yìí pé gbádùn ayé ẹ̀dá ni mẹ́rin kan tó lọ́gbọ́ ẹgbẹ̀rún ọdún láyé tó gbogbo <laughs> kò jọ ọjọ́ kan lọ kò ju ọjọ́ kan lọ nínú gbàgbàgbà kìyàmà tọ́ba wa jẹ́ pé ìyà náà ni tọ́ba jẹ́ ìyà náà ni a jẹ́ pé ẹni tó jẹ ìyà ọjọ́ kan láti kìyàmà ó ṣe déédéé ikọ̀ mílẹ̀ one thousand years ló ti yàrá yìí ọlọ́run wa ni mọ̀tá ń pọ̀ sí i. gbogbo ìgbádùn ayé tó ṣe gbogbo ta fún gbádùn yẹn náà bọ́ tó lo àwọn nǹkan gbádùn yẹn púpọ̀ ìnira ni ṣùgbọ́n nǹkan gbádùn tàbí ìyáàmà bọ́ ọba ti ń lò sí náà lọ́mọ gbé ìgbádùn yẹn tí ò ọ lára kò ní fún àwọn táyé yìí ti gbádùn ẹ̀jù náà ẹ̀rí nínú táàmù pé wọ́n máa fi sàlejò fún ni òun náà mọ́tò fọ E ìfẹ́ kò lè mú mọ́tì báyìí tó bá mú mọ́tì òun náà mọ́ tó wọn òun òun tó bá ti tó tó bá mú méjì ó ni tó mú ẹ wá wò ara náà wọ́n pọ̀ náà àwọn oúnjẹ fẹ́ tó ẹgbẹ́ tí wọ́n bá jẹ́ ni tó lọ́ọ̀dù sọ pé mọ̀tá ọ̀lì gbogbo tí wọ́n ní tí wọ́n lé tọ́wọ́ wọ́n tẹ̀wọ̀n yẹn ìgbádùn díẹ̀ náà ni ipò tọ́wọ́ wọ́n tẹ̀ ìgbádùn díẹ̀ náà ni gbogbo ìgbádùn tó ti lásìkò tó fò bẹ́ẹ̀. ọlọ́ni gbogbo àwọn tí wọ́n bá wá wá nǹkan yẹn lórí wípé wọn ò bá bá gbọ́ lọ mọ̀ yí pé ààbọ̀ wọn já ànámà ní ẹlẹ́yìn náà burú kó lè pé bẹ́ẹ̀ ni ọ̀jẹ́ ìbùdarí sí yàn. sọ́ra fún wa máa jìnà sí gbogbo tọ́lọ ń pa wá láti pé káṣe òun làwọn náà máa ń ṣe ọlọ́nlá nìjẹ́ náà wọ́n máa jẹ́ tàwọn wọ̀nyí akẹ́rẹ́ máa tọ àwọn nǹkan àgbádùn tá a sọ lẹ́ẹ̀kan yẹn wọ́n máa bẹ́ẹ̀ sí wàrà tó yín tomi tó má tí ò ní dọ̀tí àti tó ti tàlìjẹ́ náà ọlọ́ni ẹ wá wo ìdákẹ́jì ẹ̀ ọlọ́nítẹ̀ kan mọ̀tá ó ń kọ́lé igbó ẹ̀rí ìgbádùn díẹ̀ náà ni tí wọ́n padà wà lọ darí sínú náà ọlọ́run wá ń ròyìn ìgbádùn táwọn olùbẹ̀rù ọlọ́run ó ní kí lọ́wọ́ bẹ́ẹ̀ ó òfin ọlọ́run kájẹ́ olùbẹ̀rù ọlọ́run lẹ́ni tí ọmọ pa ọlọ́run wà máa lọ́kàn káàkiri ọ̀kọ̀ gbogbo níbi tá bá wà gbogbo àyíká ètò ọba ti bá wa gbogbo ìtẹ́sẹ̀ a bá wa yẹ̀gbẹ́ wà àwọn tó wà ni kájẹ́ olùbẹ̀rù ọlọ́run lásìkò tá a ní ni lásìkò tá a ní ká bẹ̀rù ọlọ́run lọ́kànkán wa ni nígbọ̀kọ̀ ní ká bẹ̀rù ọlọ́run káwa náà lè wà ń bẹ tí ó gbádùn ọlọ́run káwa náà lè wà ń tọ́nà ọba àlejò ọláwò fún ní sí ń rẹ̀ tó lóore ọlọ́run ti wá lórí kòkòrò ọlọ́run wà máa ń da ọ̀gbọ́ ìkọ́ ọlọ́run ti ń bẹ lọ́dọ̀ wọn lọ báwọn ẹni rí òun ló lóore jùlọ àwọn abẹ́rẹ́ ọba àlejò ọlá kọ́nà kó sàwọn náà lẹ́ni rí ká tó ju ọ̀la lọ àti ìwọ àjíjọ́ Fálá tẹ́fẹ́ sàlọ́ àbí wájú dùn alábẹ̀lẹ̀ làwọn àbí wájú dùn alábẹ̀kùn wọn. de kẹ̀ tètè jìnnà sí ẹni padà.